لا تقذفونا بالشهور فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة يهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله آه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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتعقف ولو الحمد لله ọlọ́wọ́n bá èyí tó ṣe pé òun ló ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́wọ́n bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí oore náà ọlọ́nkọ pa wá pẹ̀lú ìjẹ́ mùsùlùmí torí pé ẹni tọ́lọ́nkọ bá pa pẹ̀lú ìjẹ́ mùsùlùmí ó sorí rẹ̀ kò sí dáàbì jẹ́ ní àlùjọ náà tó ju pé ká jẹ́ mùsùlùmí lọ ọlọ́run ṣe ẹnìkọ̀ọ̀kan wá lẹ́yìn àlùjọ náà. gbogbo àwọn oore tó kù àdúgbò rẹ̀ fún ọlọ́run wa. oore tọ́lọ́ ọba ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run má bàjẹ́ àlékún oore ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. lẹ́yìn wá ìgbà náà mo kí gbogbo community muslim community látòkè gbogbo délẹ̀ gbogbo àwọn tí wọ́n gbé dání ọlọ́mọṣẹ́ àbáṣe yín ní ẹ̀sán dáadáa torí pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ńlá ni iṣẹ́ èyí tó jẹ́ wípé èèyàn máa pàdé àwọn ẹyẹ wàhálà níbẹ̀ ìdààmú ńbẹ̀ ẹ wà á fi ilẹ̀ láti gbà tètè sùn tí tóbi tòní ẹ sì gbà kọ́ láwọn ọba ní ọ̀sẹ̀ yín lẹ́sàn-án ọlọ́mọṣẹ́ àbá san yín ní ẹ̀sán dáadáa. gbogbo wàhálà tẹ ń ṣe ọlọ́mọṣẹ́ kó já sórí asán. gbogbo àwọn èèyàn náà ọlọ́mọṣẹ́ àbá lò wọ́n ní sábàbí fún yín kọ́lọ́jẹ́ láṣeyọrí pẹ̀lú ẹ̀. lẹ́yìn wá gbà náà àwọn tí wọ́n jẹ́ host mo kí gbogbo àwọn tẹ́lẹ̀tẹ́ àwọn ni wọ́n ń gbà wá lálejò níbí lónìí mo fi ti bàbá wa ìmọ̀ọ́mù àgbà mo fi kí gbogbo yín látòkè tó fi tẹ́lẹ̀ ọlọ́mọṣẹ́ ìbá jẹ́ kí ètò ìṣe lónìí ọlọ́run mọ̀ṣẹ́ láti lọ fún yín ọlọ́run bá a wá fún yín ní ẹ̀san tó ńlá tó tóbi ọlọ́mọdé àbá sí yín ní ẹ̀san náà. àdúgbò yìí ọlọ́mọdé kọ́ bàjẹ́ ọlọ́run yóò máa dá sí i. gbogbo àwọn tó bá bá kó àkóso bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé káwọn náà bàjẹ́. lẹ́yìn wá ìgbà náà mo kí gbogbo àwa tí a wá wá sí lẹ́kṣọ̀ tí a wá síbí lónìí ọba bí sábà ṣe kọ̀ọ̀kan wá ní ẹ̀sán dáadáa. àwa nítorí tọ́lọ́ọ̀nì àdìdélẹ̀ inú Ramadan làwà ọ̀ẹ́gẹ́ yẹn wò pé ṣé bá ń gba Ramadan á kàlẹ̀ gbèsè wájú ọlọ́run bá ń gba Ramadan ẹ̀tún wá fi ẹ̀sán kátúgbọ́ wá sí ẹ̀tún bí kún ọlọ́mọ ṣe àbàṣe ilé ẹ̀sán náà ọlọ́run mọ́jú ẹnì kọ̀ọ̀kan yín ní ládàá ìtẹ́ torí ẹ̀wá bíi àwọn abẹ lórí èmi tí màá máa bá wa sọ̀rọ̀ ọlọ́run tó tọ́jú sọ́nà. ó jẹ́ kí gbogbo tí wọ́n bá ń sọ ọlọ́run jẹ́ kó yé ẹnìkọ̀ọ̀kan wa dáadáa. torí pé ọ̀rọ̀ kì í tó tóbi ni. kódà ẹlòmíràn sọ wọ́n a. ẹ wá rí tó tún sọ ní tọ́ ẹ má dẹ̀ fẹ́ràn èèyàn téèyàn bá sọ̀rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni yóò gba ọ̀rọ̀ yẹn síbi tó yẹ kó sí ṣùgbọ́n ọ̀rọ̀ tí lágbájá sọ abẹ́ wa tún rí tó tún sọ ni ó ti ti fẹ́ máa sọ̀rọ̀ yẹn ti bá mi ọ̀rọ̀ mọ́ṣẹ́ àbá tó èmi náà sọ náà. ẹ̀yin náà tiẹ̀ fẹ́ gbọ́ ọlọ́run wa fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà. èmi àti ọlọ́jà rí ẹ̀sìn níwájú ọlọ́run bá pẹ̀lú ẹ̀. láhàúlà wà lá fún wọ́tá àwọn elétò wọ́n ní ìta máa fi bára wa sọ̀rọ̀ òun náà ní àṣírìkù òun ní ní èdè lárúbáwá òun ní àṣírìkù ṣùgbọ́n nǹkan gbajúmọ̀ lédè Yorùbá òun ní ẹbọ bó tilẹ̀ jẹ́ wípé ojú kátàǹpẹ̀ lẹ́bọ lọ ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá àwọn sọ wípé wọ́ọ̀dù tí ọ̀rọ̀ tí ó níbàámu sí ṣíríkù òun náà ni ẹbọ bó bá ti rọ kálukú lọ́rùn òun náà ni a ti máa mú wa ìyẹn ló ń jẹ́ wípé a ní láti kọ́kọ́ ṣàlàyé kí ló ń jẹ́ àṣíríkù torí pé dáa pè lẹ́bọ ìtumọ̀ oríṣiríṣi ni wọ́n máa wà lórí wa pẹ̀lú pé nǹkan kan jẹ́ ẹbọ. ìtí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nínú ìsìláàmù òun ni wọ́n ń pè ní azọ́mù dàmbì ẹ̀ṣẹ̀ tó tóbi jù òun ni wọ́n pè nínú ìsìláàmù wà á tọrú àdúró wò. Òun ni ẹ̀ṣẹ̀ tó léwu jù. Èyí tó jẹ́ wípé kèé bẹ́ẹ̀ sí ẹni tí ò kì í kó sínú ẹ̀. Ẹ̀ṣẹ̀ tó léwu ni. Tó jẹ́ wípé kèé bẹ́ẹ̀ sí ẹni tí ò kì í kó sínú ẹ̀ kódà òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn sọ ara ó ní nínú àdìsí tó wà nínú ibùdó ìbáàn ìsọ ìhì òṣìṣẹ́ ọlọ́run ọba àdìsí Abubakar ni lọ́dí ọlọ́run á ní nkọ́rọ̀ tó bá yọrù sí i ó ní àṣírikú bí ummati akfa mi dẹ̀bí bí nàmúlàtì ẹ gbọ́ nínú àwọn àjọ mi ó jẹ́ nǹkan tó pamọ́ gan-an ó wá fi wé èèrà téèrà bá ń rìn ẹjọ́ ta ni ó gbọ́ ẹsẹ̀ èèrà kó ń rìn èèyàn lè gbọ́ torí pé àìgbọ́ yòówó ni àìgbọ́ bíi èèrà tẹ́lẹ̀ bá jábọ́ wọ́n ní àṣẹ kí ni o àìgbọ́ ìrẹ̀ sọ ṣé ìràwé ni àbí ìrà wọ́n ní ìràwé ni ìrà ní mọ́sọ̀ náà ni wọ́n ní àìgbọ́ bí ìrà ìyẹn ni wípé ìyẹn ni wípé ẹbọ ọ̀pá mọ́jọ́ púpọ̀ gbólóhùn tá a kà ló yẹn òun là ń bẹ̀. ìyẹn ló fi jẹ́ wípé ẹnì kọ̀ọ̀kan wa á ṣàlàyé ẹ̀bùn wa. kí ni nǹkan tí wọ́n ń pè ní ẹbọ ká mà á níwọ̀n àgbà tó bá ti ṣàlàyé torí pé ìtọ́pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ní nǹkan tó kó sínú ẹ̀ kò fi ṣègbè kékeré lọ́dọ̀ àwọn àfáà òun náà ni wípé àyè ń sibali ìsánú máa yàtọ̀ sùlọ́ọ̀bù bíi ìlàgé ìrìhì ìtìkọ́dán wà kọ́wùlán wà amalan. Kí ni ìtumọ̀? nǹkan tí a sọ yìí òun náà ni wípé ọmọ ènìyàn ó máa ṣàfitì mọ́ yàtọ̀sùn lọ́ọ̀bù bíi nǹkan ló ṣe wípé ọlọ́run nìkan ló ní kò fún ẹnì kankan ọlọ́run nìkan ló ṣe kí ni o ọlọ́run nìkan ló ní àbí ọlọ́run ọba nìkan ló rìkwẹ́sìtì ẹ̀ lọ́dọ̀ wa kéèyàn wá lọ fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ìtìkọ́ dáhùn èèyàn fún nínú ẹ̀mí èèyàn nínú ẹ̀mí ló ti fún ni àṣàlàyé ẹ̀ tó kílẹ̀ sọ wa. ọba àdẹ̀fún kọ́hùn lẹ́nu kò bá jẹ́ wípé o sọ lọ́rọ̀ jáde ni tinú ẹ̀mí olópamọ́ jù èdè yẹn sọ jáde ẹ̀rí gbogbo jù hàn wà á máa lánìí ọba àṣìṣe níṣẹ́ tá a rí pé iṣẹ́ tó ń ṣe yìí bó ti dé yìí ìtọ́ yẹ kó o ṣe fọ́lọ́ ni ọwá ń ṣe fún nǹkan míì òun ni wọ́n ń pè ní àṣírìkù káwa mú wa lápèjúwe ká mú wa díẹ̀ kó lè bàyè wa dáadáa. àwọn tí wọn ò gbà fáwọn ànábì ọlọ́run kí ni ṣe ní títí wọn. Ìyí tí wọ́n ṣe ni wípé wọ́n mú igi wọ́n gbẹ́lẹ̀ àbí wọ́n mú òkúta wọ́n fi gbẹ́ nǹkan wọ́n mú kankan nínú ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá wọ́n wá sọ wípé kíní yìí o òun láà máa forí balẹ̀ fún wọ́n gbàgbọ́ láwọn bá ń bẹ o ẹni tí ọba gbá ẹni báyìí kó bá sọ wípé ọlọ́run ọba ò sí rẹ̀ ṣírìkù kan tiẹ̀ lọ́dọ̀ àwọn àbá àdìjáhádì òun takọ lọ́nu ẹni tí ó ṣe ṣíríkù òun gbà pé ọlọ́run ọba ń bẹ ló jẹ́ pé àwọn kèfèrí wàlàyé ń sa àdìtà òun mọ̀nì kọ́lákọ̀ sàmáwáàtì wàlà àlàyàkùn lùdọ̀ lọ tó o bá bèèrè lọ́wọ́ wọn pé ta ló dá sánmà ta ló dá lẹ́ẹ̀lẹ́ ó ní ọlọ́run ló jẹ́ pé ẹni tó dọ́lọ́run ọba mọ̀ òun ní máa ṣe ṣíríkù ìyẹn ló jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n dọ́lọ́run ọba mọ̀ ọlọ́run nìkan ló wá yẹ kí wọ́n ó sìn wọ́n wá ní orí àwọn o àwọn máa fi balẹ̀ fún òòṣà àwọn akẹ́kọ̀ọ́ sì tí wọ́n bá fẹ́ pa ẹran wọ́n ní àwọn pa ẹran yìí fún òòṣà tí wọ́n bá ní ìdí ọmọ wọ́n ní ìwọ òòṣà afẹ́kọ̀ sọmọ fún wa máa na àbúrò hù ìlà ìlùkọ̀rìbù náà ìlànà ayé zùlùmọ̀ wọ́n ní àmọ́ sìn wọ́n ṣùgbọ́n a wípé àwọn ni wọ́n lè gbé wa lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n lè mú wọn súnmọ́dọ̀ ọlọ́run tó látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí gbogbo tí wọ́n bá ti ń fẹ́ láyé pátáyányán ọ̀dọ̀ òòṣà ni wọ́n ti lọ máa béèrè rẹ̀ wọ́n wà á máa fún òòṣà nìyí ìtọ́ba òòṣà ní pé òun fẹ́ gba ẹran òun fún òun ṣe àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ wípé ẹbọ ṣíṣe wọn báwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn wọ́n gbà fọlọ́wọn ọba ń bẹ ṣùgbọ́n ó yẹ kí wọ́n jọ́sìn fọlọ́wọn ọlọ́run ló yẹ kí wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ wọn ò béèrè ẹ̀ lọ́dọ̀ ọlọ́run igi lásán òkúta lásán omi lásán òun ni wọ́n wá lọ gbé pé àwọn máa béèrè nǹkan yìí lọ́wọ́ rẹ̀ àwọn ó dẹ̀ máa fún àwọn kìíní ní gbogbo ojúṣe rẹ̀ kí wọ́n máa ṣe fún ọlọ́run ọba ọwọ́ ń bẹ fún kìíní. ẹ wá máa wò ó tẹ́nìkan wá sọ wípé ó jẹ́ mùsùlùmí ó ń kírun ó ń gbàwẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣe o ó wá wò nínú ẹ̀mí rẹ̀ ó wá sọ wípé kò sí tó burú bẹ́ẹ̀ kí ló wà nínú kéèyàn ó bọ òkúta kí ló wà nínú kéèyàn ó igi gbogbo apáta ọlọ́run kankan náà náà ni ọ̀nà tí kálukú gbà ń sìn òun ló yàtọ̀ sí ara wọn ó wá sọ bẹ́ẹ̀ jáde nínú ẹnu tẹ lóhùn àtẹni ń ṣe kí nìyẹn ẹgbọ́ kankan náà wọ́n jọ sí. sẹ́gbọ́n wo lọ sẹ́gbọ́n kò lọ ṣe ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ ìgbàgbọ́ tó ní nínú ẹ̀mí rẹ̀ nìyẹn ìtì kọ́ dán ọwọ́ fún ti nígbàgbọ́ inú ẹ̀mí rẹ̀ òun náà ti dẹlẹ́bọ̀ kìí ṣe ìgbà téèyàn bá tó lọ sọ pé à sẹ́wọ́n níbi ìdẹ̀bọ̀ ní ṣe bá láṣẹ tí bí ni àjọ ń kírun nìyà àjọ ń ṣe gbogbo ẹ̀ nìyí sẹ́lẹ̀ ni yẹn ó ti dẹ̀lẹ́ bọ̀ nínú ẹ̀mí yẹn ìgbàgbọ́ tó ní yẹn ó ti dẹ̀lẹ́ bọ̀ pẹ̀lú ẹ̀. Yẹ̀lú fi jẹ́ pé ìtì kọ́ dán èèyàn á máa di ẹlẹ́bọ. Tó bá tún wá sọ jáde pé nǹkan kan náà ní kálukú kan ọ̀nà bá fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ló yàtọ̀ síra wọn. Irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ pẹ̀lú ẹ̀. Yẹ̀lú wá jẹ́ pé láàrin tiwa náà àwọn ọ̀nà wo là ń gbà ṣe ṣíríkù ara ṣíríkù táwọn èèyàn ń ṣe tí gbogbo wa náà dẹ́ mọ̀ òun náà ní pé bí wọ́n yóò ti pè ní ẹbọ yẹn náà kéèyàn ò gbé ẹbọ kó ní òun ò gbọ́dọ̀ ṣe ìpèsè fáwọn èèyàn kan wípé à lágbájá báyìí àárẹ̀ tó ń mú àwọn kan ni wọ́n dè mọ́lẹ̀ látara pé wọ́n dé mọ́lẹ̀ ẹ ní láti gbé nǹkan lọ sóríta ẹ wá gbé lọ sí oríta pé ẹ fẹ́ bẹ àwọn tí wọ́n dé mọ́lẹ̀ kẹrí gbogbo kan náà ṣe ẹ pátá yẹ́yẹ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lójú ní ẹ̀bọ̀ ni ìyẹn ní gbọ́dọ̀ tí o máa lò lójú sọ́ni pé ní ìgbà téèyàn ń gbẹ bọ̀ lórí àwọn tí ń ṣe àwọn tí wọ́n tí wọ́n ń sin ibi tí wọ́n ń sin omi tí wọ́n ń sin òkúta ẹ̀ṣẹ̀ sí tí wọ́n yẹn a tún wá rí láwùjọ inú ẹ̀sìn náà bẹ́ẹ̀ táwọn èèyàn sì tún gbé ẹbọ lọ sí oríta àwọn náà wọ́n tọrọ òwòsàn lọ́wọ́ kí ni o ẹni tó yàtọ̀ sọ́lọ́run àdébí náà sáà àwọn ọmọ sọ́lọ́run ọlọ́run bá lẹ́nu kí jìbìrì lò wá gbà pé gbólóhùn tó máa sọ nìyí ọlọ́run kò fún lálàáfíà ọlọ́run sì fún lálàáfíà. a gbọ́dọ̀ kọjá àlà lórí pé ìgẹ́gẹ́ ṣẹlẹ̀ sí wa ìtọ́lọ́wọ́ bá bá láàlẹ́ àtàlẹ́bí bá láàlẹ́ fún wa pé ká fi tọ́jú kíní yẹn òun náà la gbọ́dọ̀ lò tá a bá ń gbé ẹgbẹ́ ọ̀ya abẹ́gbẹ́ lọ ṣọ́ọ̀ṣì abẹ́gbẹ́ lọ kíní kan a ti ṣẹbọ sọ́nà pẹ̀lú ẹ̀ ara kan yẹn ló máa gbé ṣírùkù pọ̀ èyí ká tún sọ díẹ̀ nínú ẹ̀ lára rẹ̀ torí pé èṣù ló mú ṣírùkù wá tí ó bá wá wá iye tí wọn náà bá gbé dání ibẹ̀ lè sún ó gbà wá yàrá fi jẹ́ wípé nínú àwọn àdúrà tá a máa ń ṣe ọ̀gọ̀rọ̀ ọbẹ̀ ló jẹ́ wípé ṣíríkù là ń ṣe nínú ẹ̀ nígbà tó fẹ́ gba àdúrà tó jẹ́ wípé orúkọ àlìjànú òun lọ fà ẹ bá fẹ́ ṣàdúrà o ò gbọ́dọ̀ pé màláìkà o ò gbọ́dọ̀ sọ pé yá jìbìrì ìlú nínú àdúrà rẹ pépé jìbìrì ìlú gẹ́gẹ́ ọlọ́run ní kọ́ńtù rẹ̀ ẹ̀dá ọlọ́run ni o ò gbọ́dọ̀ pẹ̀dá ọlọ́run o ò gbọ́dọ̀ pé àlìjànú kankan ẹ̀dá ọlọ́run ni wọ́n. o gbọ́dọ̀ pé ànábì ọlọ́run kankan ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n dèpòdèpò kó wàá sọ wípé ẹnìkan jẹ́ wàlíyún ní àwùjá ọ wà ní ẹnìkan ọ̀rẹ́ ọlọ́run ni ló fẹ́ máa fi ó ọ gbọ́dọ̀ lọ́wọ́ eléyìí ó sì kó àwùjọ wa púpọ̀ kódà wà ní àwọn ìwé tá a mú dání dáǹkà bàbá ẹ̀ka ọ wà nù àwọn ahùntúbà táǹkà tó yẹ pé ó kọ́mọ̀ nínú ìwé tí ẹnìkọ̀ọ̀kan wá ń kà nígbà tá a bá ń pe oko àwọn màláyíkà tá à ń pe oko àwọn ràwàníyà kí ni a fẹ́ kí wọ́n wá ṣe àníkọ́ wá ràn wá lọ́wọ́ gbogbo nǹkan tá à ń pè yìí àti ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ọba dẹ́ pe nǹkan ọlọ́run nìkan lèyàn gbọ́dọ̀ pè so attribute ọlọ́run àti gbé fún nǹkan míì ẹni wá ṣe lẹ́yìn òun pé òun kírun òun gbàwẹ̀ òun ṣe gbogbo ẹlẹ́yìn kó wọ́n ṣe òun ó ṣe wá di kí ni o ẹlẹ́bọ pẹ̀lú ẹ̀ lẹ́yìn ti tẹ́lẹ̀bọ. ọlọ́run ò sì ní gba gbogbo téèyàn bá ń ṣe pẹ̀lú ẹ̀ èèyàn wá kírun dànù èèyàn gbàwẹ̀ dànù ló jẹ́ pé àwọn èèyàn kan wọ́n gbà wípé ah. àwọn olódì kèfèrí láéláé bá ti kírun alọ́mọ́kà àti gbogbo ẹ̀ ọlọ́run ọba mọ̀ pé èèyàn lè di kèfèrí pẹ̀lú kéèyàn máa kírun ọlọ́run wà máa yú mìíràn àṣàrùhún ìlàwàhún mùsùlùmí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn máa nígbàgbọ́ ìgbàgbọ́ wọn àyàfi kọ́ jẹ́ pé wọ́n máa ṣẹbọ pẹ̀lú ìgbàgbọ́ ẹbọ ṣíríkù pẹ̀lú gbàgbọ́ yóò sì máa bàgbàgbọ́ yẹn jẹ́ ni bó ti kírun yẹn ní ìbàjẹ́ bó ti ṣe owó ẹ̀ ní ìbàjẹ́ yẹn ló jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa tó nítorí àsìkò mo pé ìtí jẹ́ ẹbọ níwọ̀n àbá díẹ̀ ó yẹ kó yé wa pẹ̀lú bí mo ti ṣàlàyé yìí ẹ wà á rí nígbàdá tí wọ́n mọ̀ nǹkan tí ń jẹ́ ẹbọ òun ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù gẹ́gẹ́ bó ti sọ fún alẹ́ kan ọ̀nà wo ni ọgbà tóbi nínú súrọ́tù Maida Quran seventy two téèyàn bá fi lè kú sórí ẹ̀ Quran ayah seventy two Quran five téèyàn bá fi lè kú sórí ẹ̀ kò lè ráforíjì ọlọ́run kankan rárá ọwọ́ sọ ma pé ìnáwó máa yí ṣèkì nílá. máa yí ṣèkì nílá. ó ní ẹ lọ́ọ́ mọ̀ ẹnikẹ́ni tó bá ṣẹbọ tó ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ọba. Faqad harrama Allahu alayhi al-janna. Ọlọ́run ọba ti sọ di èèwọ̀ fún àlìjánná. Wa ma'wahu an-nar. Ẹni òní wà ní Gánà láíláí o. Wa ma'wahu an-nar ẹni yẹn ni ó wà. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀. Ọlọ́run ó ti ṣàlàyé fún wa ń bẹ̀rẹ̀ wípé ẹ ń bá ṣe ẹbọ ọlọ́run sọ̀rọ̀ tó bá ẹbọ kú ọlọ́run ní kò ní wọ àlìjànnà ọlọ́run tó wá sọ bí tí ó wọ̀ ọlọ́run iná lẹ́yìn ọwọ́ nínú sọ́tù nìsa Quran four ayah one hundred and sixteen ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti wá ṣàlàyé pé òun lẹ̀sẹ̀ tọ́jú pé fún gbogbo ẹ̀ṣẹ̀ pàdáyẹyẹ téèyàn bá kú pẹ̀lú ẹ̀ òní ráforíjì ọlọ́run ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ṣírùkù téèyàn bá kú pẹ̀lú ẹ̀ òní ráforíjì ọlọ́run ọba náà. inna Allaha la yaghfiru an yushraka bihi. ọlọ́run ọba onílẹ̀ náà lọ́ọ̀ dájúdájú Allah kò ní máa ṣàforíjì kéèyàn ṣẹbọ pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣàforíjì. wàyà mo fi rò máa dúnà dáálì kàlí máa ń yà ṣàrà. ọlọ́run ọba wa ni yóò wá ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti tó ẹbọ irú àwọn eléyìí nígbà yẹn ṣá wọn wà ní táátá mọṣí àtìláì tó bá wu ọlọ́run ọba ó lè fìyà ẹ̀ṣẹ̀ yẹn jẹ tó bá wu ọlọ́run ọba ó lè ṣàforíjì fún yàn ṣùgbọ́n ẹbọ téèyàn bá ti bá kú ọlọ́run ọba ò ní ṣàforíjì fẹ́ni yẹn ẹni ó máa wà nínú iná yóò sì máa bẹ gbére ń bẹ̀ pẹ̀lú jáde náà ṣùgbọ́n tí ò bá bá kú kódà kí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó ga láti lẹ̀ẹ́lẹ̀ ní sánmà tó bá wu ọlọ́run ọba ó lè forí jì í tó bá dùn ọlọ́run ọba lọ́yẹ̀ ní kọ́ máa lọ nù ná ó tún wá ní chance pé yóò padà kú òní nù ná yóò padà wá dé ní àìsí ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gbọ́dọ̀ dọ̀ ọlọ́run òun ò ní chance kó kú òní nù ná yóò máa fẹ́ gbére nínú lónìí ìyá ló fi jáde pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa àyà kùránì méjèèjì yìí ó fi díẹ̀ múlẹ̀ fún wa wípé ẹnikẹ́ni tó bá ti lọ jẹ́ kó ṣe ṣíríkù iná ni ó lọ. ẹ bá wá ṣe ṣíríkù ní gbogbo iṣẹ́ tó bá ṣe pátáyáyá nínú sọ́tún Maida aya thirty six gbogbo sẹ́tọ́ bá ṣe ọlọ́run ní ìgbà lọ́wọ́ yẹn. Ọlọ́ni iná lẹ́bí iná kábàrú. Iná lẹ́bí iná kábàrú. Ọlọ́ni gbogbo àwọn tó bá ṣe ṣíríkù kúfùrù bẹ́ẹ̀ ni pé kúfùrù ṣíríkù. Ẹ ń bá ṣe ẹbọ náà. Làwọn àná làwọn máa fi arúgbó jàmí àrùn wà ní sílẹ̀ àrùn máa. Ọlọ́ni tó bá jẹ́ tiwọn gbogbo tí ń bẹ láyé yìí pátá yányán kó jẹ́ pé gbogbo dúkìá ayé yìí tẹ́niyàn ni wàmí sí àwọn ọmọ àbò irú dúkìá ayé yìí náà ọlọ́run tún wá ṣe fẹ́ nìyẹn. Ìyàtàdú bìíní min àdábì yawmi al-qiyama. Irú ẹni bẹ́ẹ̀ àwọn tó wá ṣe kèfèrí yẹn tó wá ṣe ẹbọ sọ́lọ̀ wọn bá. Wọ́n wá wò wípé àwọn fẹ́ fi dúkìá yẹn jìrọ̀ ara wọn. Káwọn ọmọ wọná káwọn jẹ́ ní àlìjẹ́ náà wọ́n fẹ́ fi jù ara wọn. ọlọ́run máa tó kó bílà ní ọ̀hún. ọlọ́run láéláé wò ní ìgbàlẹ̀ wọn. wàláhùn àdàbùn àlì. wàláhùn àdàbùn àlì. ìjà èyí tó jẹ́ ẹlẹ́ta ìlérò náà máa bẹ̀ fún wọn. ẹ̀rí áyà yìí òṣìṣẹ́ ọlọ́run bá fi bá àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀rọ̀ àbá gbá wọn sọ̀rọ̀. wọ́n sọ fún ẹgbẹ́ bá ti tó gbé ìjà kìí nínú àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba ẹ ń bá ṣe ẹbọ sọ́lọ́run ọlọ́run ọba wàá pè é wípé tọ́lọ́run bá bá tiẹ̀ fún ọ ní gbogbo ayé àti irú ayé yìí tọ́lọ́run wa ní kó o mọ̀ fi jìyà lónìí kí ló máa ṣe ó ní à ah, ọwọ́ ẹgbẹ́ mi ṣe pàṣípààrọ̀ pé kọ́ ọmọ jìyà lónìí olówó mi ṣe pàṣípààrọ̀ ọlọ́run bọ́ wàá sọ fún pé ìwọ ìwọ náà wo ara rẹ ìgbà tó wà nígbàdí bàbá rẹ bàbá ńlá yín ádámà mo ti tọrọ nǹkan tó kéré lọ́wọ́ rẹ ìdẹ́mi ọlọ́run bá béèrè lọ́wọ́ rẹ nígbà náà ni wípé ànlá àtúnṣerìkà bí ṣẹ̀yìn wà àbẹ́yìká ìlà àtúnṣerìkà ọlọ́run bá sọ fún mẹ́gbẹ́ ìtumọ̀tò ọlọ́wọ́ ẹ̀ ní pé mọ̀ṣẹ́ bọ́ kankan sí mi ìtọ́lọ́ wọn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àrùn yẹn nígbà tá a wà ní bàbá bàbá wa ádámù bàbá àti rẹ̀ ọlọ́ọ̀ni kan kékeré yẹn ni mo tọrọ lọ́wọ́ rẹ̀ pé kọ́ ọ mọ̀ ṣe ṣùgbọ́n nígbà tó délé ayé ẹbọ yẹn náà ló fún wa lọ ṣe bá ti sẹ́gun àti bùkọ́rí àti ṣe yìí ìyẹn ni wípé ẹbọ tá a mọ̀ sí ṣíríkù ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé òun lọ kárí ayé tẹ́yẹ́yẹ́ ni ó kárí ayé ni kò sẹ́ni tí ò kì í dọ́dọ̀ rẹ̀ àti kéèyàn sọ́ra púpọ̀ àwọn tó ṣáájú lọ ànábì ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ oní núhù ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ oní kíni o núhù alẹ́ sọ́ra tọ̀sán ẹ̀rí núhù tó jáde bí ọlọ́run kí làwọn èèyàn rẹ̀ ṣe ẹbọ náà làwọn náà ṣe bóòlù ẹbọ tí wọ́n ti wáyé kínú wò tó dé àwọn èèyàn márùn kan bẹ nínú àwọn èèyàn lúwù àwọn èèyàn márùn ẹni rẹ ni wọ́n ara tí máa ń sàwọn náà láwùjọ wa tá a wà ní ààrẹ ni tó jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ ni ire tí ẹni rẹ̀ ìbá ti wá kú tán á wà á lọ máa ṣe ẹbọ látara ẹni rẹ̀ ẹlòmíì lè máa tàwa fún mi sàárè rẹ̀ wọ́n lọ máa béèrè nǹkan níbi sàárè yẹn pé ẹ lọ béèrè nǹkan bẹ́ẹ̀ wọ́n làwọn ní pé kan ìmọ̀lẹ̀ jọ jáde ńbẹ̀ ẹ máa lọ ọbẹ̀ lọ máa béèrè nǹkan tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni àwọn èèyàn núhù wọ́n ní pé àwọn ẹni ire làwọn èèyàn yìí èṣù wa tàn wọ́n jẹ nígbà tí wọ́n kú tán ó ní kí wọ́n gbẹ́ ère wọn wọ́n wá gbẹ́ ère wọn lẹ̀ àwọn tó gbẹ́ ère yẹn sílẹ̀ àwọn ò sin ère yẹn wọ́n kàn gbẹ́lẹ̀ lásán ni wọn ò sin rárá ló jẹ́ pé Islam a máa lé wa kúrò níbi fọ́tò gbà mí ẹlòmíì yóò ti di fọ́tò ẹ̀yìn Ọlọ́run máa yà mí yóò sọ pé ah òwú ìyẹn kò gbọ́dọ̀ ṣe òwú náà bá ti di fọ́tò ìmáyà nǹkan kò ní ṣe òun kọ̀mọ̀gbọ́n ní sẹ́kọ̀ sọ́nà pẹ̀lú ẹ̀ àwọn èèyàn yìí gbogbo àwọn òòṣà tí wọ́n gbé lẹ́ẹ̀lẹ́ àwọn tó kọ́kọ́ gbé lẹ̀ òsì wọ́n kà wò pé káwọn òfin máa rántí wọn lásán náà ni wọ́n wò pé lágbájá ẹ̀mí rẹ̀ wọ́n náà bá ti rántí wọn àwọn náà ò lè máa múra sẹ́sì àwọn kan wá gbé èso wá tẹ̀ wọ́n jẹ pé ẹ lọ máa béèrè nǹkan lọ́wọ́ àwọn bíi. so ìbàdàn náà bá wá rán nú ùsùnmá ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe lórílẹ̀ ayé nìyẹn ẹbọ yẹn wáyé nítorí pé wọ́n fẹ́ ṣàpọ́nlé fún àwọn ẹni rẹ̀ ìgbà tí Nuhu dé wọ́n ní àwọn èèyàn wọn tó jẹ́ àwọn àgbàgbà nù wọn wọ́n ní látàdàrú náà alihatakum. Ìtẹ́ yìí sì kí ànábì ọlọ́wọ́n ọba ó tó dé ẹ̀mọ́ filẹ̀. Wàlá tadharunna waddan wàlá suwaa wọ́n ní wàlá tàdàrú náà wá da àwọn ẹni rẹ̀ yẹn wá dùn lákọ̀ọ́kọ́ ṣùwáwù lẹ́lẹ́kejì. wàlá yàgùrùs. yàgùrùs lẹ́lẹ́kẹta. ọ̀yàrúkọ wà ní sàn. ẹlẹ́kẹrin ni yàhùkù àti nẹ́sùn àwọn márààrún yẹn ni wọ́n sì. àwọn márààrún àwọn àbá nígbà láwọn sọ́dọ̀ orí wọ́n ní wàá dáhùn àrùn. ويكون سمعه والدرس راء ويغوث معهم يحوق نسرا صالحون منهم يحوق نسرا صالحون منهم. mo sọ ma pé àwọn márààrún yẹn sọ́ọ̀lì kú lẹ́bi ẹni rẹ ni wọ́n irú ẹbọ yìí kò kúrò láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn ẹni rẹ tó ti ṣáájú lọ a fẹ́ pọ́n wọn lé a kà wọ́n sí àwa ń lọ sí wọn àwa rò pé títí náà ń sìn wọn yẹn la fi ń kà wọ́n sí a sì fi ń bàlì kí á mọ̀ wá jẹ́ mi a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ká má bàlì kí á mọ̀ wá jẹ́ nítorí wípé ààrẹ nìkan tó jẹ́ ni ọlọ́run àwa tó má fi bàlì kí á mọ̀ jẹ́ pẹ̀lú ẹ̀ ilé ẹ̀ka ò ní pé ìbádà ti máa ń ṣe káàánú gbìyànjú àti ṣèbádà káàánú ọ̀dẹ ni ọlọ́run pẹ̀lú ẹ̀. gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ àwọn ẹni ire dámásọ̀ wípé àfàrà ẹ̀tùmúlá tàwàlìbùsà wọ́n máa ná tàbí. sẹ́yìn gbogbo àwọn òṣàyẹn gbọ́dọ̀ ẹni ire ni wọ́n tí wọ́n bá ti wá kú tán àwọn èèyàn wà gbé ìrìn wọn kalẹ̀ lẹ̀. nílẹ̀ Yorùbá gan ìta abánigbé Ṣàngó èèyàn ní débẹ̀ Ọ̀ṣun èèyàn ní débẹ̀ Ọya èèyàn ní débẹ̀ gbogbo àwọn nǹkan yìí wọ́n wá sọ wọ́n di tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ìyẹn ló fi jẹ́ wípé kọ̀ wá sí ẹni tí ń dààmú èmi àti ẹ̀ tá a fi lọ ṣe ní tó jẹ́ ṣíríkù tá a fi lọ ṣe ẹbọ kò sẹ́ni tí dààmú wa o ìbílísù èṣù ni torí pé èṣù ti ṣàdéhùn wípé làkùnkìwì yánnahu àjùmọ̀ ó ní làwùsáyìn náà nàlàhùn wàlàkùnkìwì yánnahu àjùmọ̀ ìtí ọ̀bá dá èmi èṣù máa sọ́jẹ̀tọ̀ fáwọn èèyàn màá sì rí i pé mo ṣì àwọn èèyàn lọ́nà ilá ìbáradàkà mi ni òhúnmọ̀ lè kó àwọn tí ó là kúrò lọ́wọ́ èṣù ó là àwọn tó bá jẹ́ ẹrú sí ọlọ́run ọba tọ́lọ́run bá bá là wọ́n àwọn ni ó là kúrò ní ẹrú sí ọlọ́run ọba òun náà ni àwọn tó bá jẹ́ wípé ọlọ́run ọba làwọn kúrò lọ́wọ́ èṣù ló jẹ́ pé a máa bẹ lọ́run ni wípé kí ọlọ́run ọba kó là wá kọ́lọ́run ọba ó là wá kọ́lọ́run ọba ó là wá kúrò lọ́wọ́ èṣù aláti máa bẹ lọ́run ọba ń yẹn ló fi jẹ́ wípé èṣù òun ní í ṣe nǹkan lọ́sàn fún ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn lórí ayé tá a fi wá ń ṣe ẹbọ sí ọlọ́run ọba ìyẹn ló pàtó fi jẹ́ pé ìkan nínú àwọn àpá wa ó kọ àwọn orin kan láti sọ fún wa wípé èṣù àwọn nǹkan tó sọ di ọ̀sán pé mi àti yín tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá ń pè nǹkan tí ò yẹ kí wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́lọ́run nǹkan tí ò tó nǹkan àwọn èèyàn wa lọ sọ́dọ̀ lọ́hùn. gbogbo nǹkan kéékèèké kéékèèké àwọn èèyàn lọ ṣíríkù pẹ̀lú ẹ̀ ó wá di nǹkan ló ṣe rí pé wọ́n fi ba ẹ̀sìn ara wọn jẹ́ ìyẹn ló fi jẹ́ ike àáfàá yẹn wọ́n máa pa orin yẹn fún wa a máa sọ̀túnmọ́ rẹ̀ fún wa èṣù ní a gbọ́dọ̀ bẹ náà lórí pé gbọ́mọ̀ lágbára lórí ẹnì kọ̀ọ̀kan wa ká má bàa fi débi ẹ torí pé òun gẹ́gẹ́ òun ni olùṣinilọ́nà náà sùn. اعلم بأن الله قد أخبرنا اعلم بأن الله قد أخبرنا ẹ lọ mọ̀ wípé ọlọ́run ọba kò ní àdárọ̀ náà ọlọ́run ọba kò ní àkùbárọ̀ náà Bọ̀dì àkùbárọ̀nà ọlọ́run ọba ti fún wa ní ìròyìn nípa èṣù. À ń ṣe ìdè ìsà wà pàdé àgbàrọ̀nà. À ń ṣe ní Ibilis ọlọ́run ti sọ fún wa nípa àṣẹ sí èṣù ó dẹ̀ ti wọ́ọ̀nù wa nípa èṣù èṣù yìí o kéèyàn ọmọ kọ́kéèyàn lé kókókókókó lórí ìmọ̀ ẹsẹ̀ kan kó lè kú ọbẹ̀ èṣù yìí fitnatahu wa annahu qad ala. ọlọ́run ọba sọ fún wa wípé èṣù ní àwọn ìdààmú tí ó máa kó bá wa fitnatahu wàhálà èṣù yóò máa kó báwọn èèyàn wàhálà òun kọ̀dé ààlà èṣù ti búra nígbà tó wà lọ́dọ̀ ọlọ́run. láyé òkú ìyá ńlá máa ń la òwò fàjẹ́ wàhálà. ó ní làyùdìrì ìyá nà owó sọnù gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀rẹ́ èṣù èṣù ló wọ́ sọ gbogbo wọn nù. wàdà ànàmí ní èrò wà ìhè àtibá àrùn. ó wá sọ fún wa wípé lára sísọ tí èṣù sọ àwọn tí ń tẹ̀lé sùúrù ara sísọnù rẹ̀ kí ni. tazyilu ṣèlúta man ata'ahu. èṣù lọ beautify ẹ̀kọ́ ṣíṣe ṣírìkù lórílẹ̀ ayé lónìí èṣù ti beautify báwọn yìí àwọn èèyàn gbé mọ́ṣáláṣí kalẹ̀ báyìí wọ́n ní káwọn èèyàn máa tàwa kù ẹ̀ ẹlòmíì kò sọ̀rọ̀ àrẹ̀ dọ́lọ́ yóò ní wọ́n máa fọwọ́ kàn lára yìí. èṣù ó sọ nǹkan di ó sọ ìmọ̀ ẹsẹ̀ ẹbọ ó ti ṣe lọ́sọ̀ fún àwọn èèyàn lórílẹ̀ ayé tó gbé àkàsí rárá tòun ní jẹ́bọ àkàsí ẹlòmíì yóò sọ nǹkan mára yóò sọ nǹkan mápá ẹlòmíì oríṣiríṣi nǹkan àwọn èèyàn bá káàkiri ẹlòmíì yóò ṣàgbẹ́rẹ́ sórí ẹlòmíì ọ̀dọ̀ ní tíbi wẹ̀ ọ̀dọ̀ tíbi pọ̀kọ̀ mu ọ̀dọ̀ tíbi ṣe kiri kan ọ̀dọ̀ tíbi ṣe gbogbo ẹ̀ kí ló wá olóhùn wa pé òun wá rí sìkì tààlẹ́ tí wọ́n pèsè àti ọlọ́run àwọn èèyàn jẹ gbèsè wọn lọ bá nàbí ànábì fún aládùúgbò àti wọn mọ̀ sí àwọn èèyàn wà nínú wàhálà wọn lọ bá nàbí ànábì fún aládùúgbò àti wọn mọ̀ sí kò ní pé ẹ wá ságbẹ́rẹ́ sórí ẹ wá mú kọ ẹ wá fi nǹkan mú kọ ẹ wá mọ̀ fi nǹkan wẹ̀ àti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àwọn èèyàn èṣù ti sọ́jà ẹ̀tọ́ fún wọn torí ẹ̀ wọ́n ti wá ó ti wá ṣe lọ́sọ̀ọ́ fún wọn láti máa ṣe ṣíríkù fún ẹni tó bá ti ń tẹ̀lé èṣù èṣù yẹn ti wá ó ti jọba nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tààrọ̀ bàtí àhàzàbò lọ́wọ́rùnà. Àwọn tí wọ́n wá gbé ọmọ ìyá èṣù oríṣiríṣi ni wọ́n pín sí àwọn tí wọ́n jẹ́ ní àánú tí wọ́n jẹ́ ọmọ ìyá èṣù oríṣiríṣi náà kú sí. kúlẹ̀ àdáni àìsàn yà hóná. ẹ̀wọ̀ arẹ́sù yìí nítorí o bá ní ìpẹ́lẹ̀ èso gbà wá bí a bá jẹ́ àpá àtọmọ kéwú ibi kéwú náà lè so gbà wá. ìyẹn ló fi pé ẹnìkan sọ máa yí pé a ṣe rí kéwú òun náà alẹ́ fi bá tèèyàn jẹ́ ọlọ́run ọba ọ̀sán kéwú kalẹ̀ kéèyàn fi bá tèèyàn jẹ́ fún ọlọ́run kò ní sọ kalẹ̀ pé kéèyàn wá bí bàtà láíláí ọlọ́run nìkan ẹ má jẹ́ tó má sẹ́ àbúlà àbí ṣe ọlọ́run ọba ọlọ́run ọba ṣẹ̀bílẹ̀ ànábì kọ́ lọ ṣẹ̀bílẹ̀ ọlọ́run ṣẹ̀bílẹ̀ àwọn tó bá ṣe ànábì ọlọ́run ọba òyìnbó iná kàfà iná kàlímù sàzìkì èmi ọlọ́run ọba màá dáàbò bò ọlọ́run àwọn tí ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ bá fi àbá ṣe yẹ̀yẹ́ ọlọ́run lè fi àjẹ́ ṣùgbọ́n kó jẹ́ igbe àtàn yóò tún wá mú pé òun ọba tiẹ̀ jẹ́ gbèsè náà sọ̀rọ̀ lọ. gbèsè náà sọ̀rọ̀ lọ. ìdí ẹ̀bá ti wá níbẹ̀ ibẹ̀ ni èṣù ó gbà wá báyàn. lóbi jẹ́ pé ọmọ ìwọ̀n gbé à kéwú náà ni mo kọ sílẹ̀ wọ́n kàn mú ewé mo sún pọ̀ mọ́ mo sì fi ṣe kínní mo ṣe yẹn ó sì rí bẹ́ẹ̀ ibi téèyàn fẹ́ràn náà lè sùn gbà wá èèyàn onímọ̀fẹ́ kọ́ lè yẹn sí ibi tó fẹ́ràn yẹn ibẹ̀ náà lè sùn gbà wá tí ò sí èmi níbẹ̀ nígbà máa bẹ̀rẹ̀ ni pé bóòlù ànábì ti yanjú ìṣòro báyìí bóòlù ọlọ́run ti ní ká ti yanjú ìṣòro báyìí ẹ̀sùn ìjọ abágúndá nìyẹn ọ̀nà ẹ̀bẹ̀ ni wọ́n máa gbé kínní yẹn gbà wá àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ wọn ọ̀tà wọn ò ṣe gángan ibẹ̀ ni wọ́n gbà wá fún wọn àwọn àmọ́ sáré káàkiri eré náà ṣàkàkiri àwọn àṣàlẹ̀ ìjẹ̀bọ̀ ló ń dẹ́gbẹ́ kúnlán àtá ìrìn àìsùnmáyà gbogbo gbogbo àwọn èèyàn lè sùn wá bá nínú àìsùnmáyà wù ibi tí wọ́n nífẹ̀ẹ́ sí gangan tí wọ́n láìkì ìbílẹ̀ lè sọ̀tù bá fún wọn. Ọ̀fíìrì kọ̀tún kọ́dé àbádùn níyàrá náà. Àwọn jàmáà kan nínú àwọn ènìyàn iná ni wọ́n ń sìn àwọn kan ti sin ní kọjá lọ ẹ wò èsù ló gbé wá sínú ẹ̀mí wọn wípé ẹ̀yin ẹ wo yìí náà ẹ lè máa sin lẹ́yìn àwọn kan náà ń pè ní ubadu náà àwọn náà alimajus ìran náà ni wọ́n rí ní ìlú ìlú patient láti rẹ̀ lóbi tó pin iná ni wọ́n ń sìn wò sàn ẹ wò wọ́n dẹ̀ kó gbogbo wọn táyáyá látòkè lóbi délẹ̀ tá a lè sọ wá lẹ́nu. Nam. وآخرون عبدوا تيرانا àwọn kan màálù ni wọ́n gbé ilẹ̀ táwọn fẹ́ máa sí ẹran tó yẹ kí wọ́n jẹ wọ́n sì tún gbé lẹ́gbẹ́ òun làwọn fẹ́ máa sìn àwọn èèyàn Musa wọ́n lọ ń sin ògèdè kí màá kí Musa tó dé ó gbé Musa lọ bọ́lọ́hún ó ti gbà ọlọ́run fẹ́ ti wà ń bí yìí. ọlọ́run kan ló ti gbàgbé síbi ọwọ́ àlọ́nà ọgbọ́lọ́run kan níbi kan bẹ̀rù báyẹn náà ti máa sọ lọ́nà ẹgbẹ́ ẹ̀ wọ́n ìwẹ̀ ọgbọ́lọ́run ibi tọ́lá wà àwọn gbà wípé gbogbo tá a bá ti rí ti ń dún tí ń ṣe kankan òun lọ yẹ lọ́jọ́ wọn ti ń ẹ̀ka ọ̀gẹ̀ mo ní ìdí ọmọ yóò ní kù bá ti yálò ní ìfẹ́nu pé ayé rẹ ti da òṣìṣẹ́ ọlọ́run sọ látara bẹ́ẹ̀ yọ gbà pé ọlọ́run yìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa àwọn kan màálù ni wọ́n sì ni wọ́n pè lọ́lọ́run ni wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ èsù náà lọ́dẹ̀ sọ́dọ̀ sọ fún wọn ìtọ́ yẹ kí wọ́n jẹ wọ́n dẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ ara wọn náà. wà á kọ̀rọ̀ náà ábàdí àmàlàkà. àwọn èèyàn kan màláìkà tí wọn ò rí òun ni wọ́n ń sìn àwọn kan gbà pé ẹ wò ó ìdá máa sìn ẹ̀já máa sìn màláìka àwọn kan nìyẹn nínú àwọn tó ti ṣáájú lọ màláìka làwọn ń sìn màláìka ni ó ń pè lọ́lọ́run ó wà lórí olóyìn náà àwọn tó ń sìn sìn màláìka tó ń ṣe jẹ Gabriel tó gbà pé òun làwọn máa sìn tó ń pè lọ́lọ́run ó wà bẹ́ẹ̀ náà. wà á kọ̀rọ̀ náà àbájáde àwọn kan oòrùn ni wọ́n wò fálákù àpùlà wọ́n ní òòrùn làwọn máa sìn àwọn èèyàn sábàyì balkis òòrùn làwọn ń sìn àwọn kan ń sìn òṣùpá àwọn kan ń sìn ìràwọ̀ láyé ànábì Ibrahim ìràwọ̀ àwọn kan ń sìn àwọn kan sìn òòrùn àwọn kan sìn òṣùpá ọlọ́ọ̀ni là tẹ́sítúdú lè ṣàǹsì wàlà àlìkọ́mà ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún òòrùn ẹ má forí balẹ̀ fún òṣùpá wọ́n túdú lílá ilẹ̀ tí kọlá kan òun ọlọ́run tó dá wọn ni ẹ forí balẹ̀ fún ọlọ́run tó dá nǹkan là á máa bẹ̀rù àyè bẹ̀rù bí wọ́n á máa bẹ̀rù igi tó gbélẹ̀ kọ́ máa bẹ̀rù nǹkan tí ò tọ́ lọ́hùn. wà á kọ̀ ló ń náà àbájòrì àṣàrò. àwọn kan igi ni wọ́n ń sìn igi ìyẹn náà wà lẹ́yìn Yorùbá yìí náà igi igi ìrókò igi kìíní kan wọ́n máa sìn ìdá tó máa tún ta jí bẹ́ẹ̀ àwọn nígbà wọn wíwá igi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gé yìí o ẹ gbọ́dọ̀ sẹ bọ́m̀bẹ̀ kẹ́ tó le gé wọ́n tún sẹ bọ́m̀bẹ̀ tó gé wọ́n ní ẹ pèsè fún mi o torí pé igi yóò ní ṣe gé kìíní kan náà wà ń bẹ́ẹ̀ àwọn délé jẹ́ àwọn sọ̀rọ̀ àwọn náà kojú bẹ́ẹ̀ àlùjá máa wà nù bí tòótọ́ tí ò sí èmi jù bẹ́ẹ̀. ṣùgbọ́n ọlọ́run ọba fún yín ní aya tó kù sí ó fún yín ní kúlẹ̀ mọ́ àwìtàtà kẹ́ẹ̀ka kẹ́ẹ̀bí lálùjá jáde kúrò níbi tọ́wà ẹ wà ní rárá ẹ níbi gbẹ̀kẹ̀lé nù gbọ́dọ̀ tọ́lọ́ wa ní kẹ́ẹ̀ka àwọn gẹ́gẹ́ alágbára ayé àwọn gánà ní àwọn gbólóhùn nítorí wọn bá wá fún yín pé kẹ́yìn òun pè tó jẹ́ rúpíà ẹ wá fọwọ́ kékeré mu ẹ wá wò pé ẹ gbọ́ kẹ́yìn wọn bá yín pè nǹkan sí kó fi jáde kó bẹ́ẹ̀ kó lẹ́bẹ̀ẹ́ sí ẹ wá ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ fọwọ́ kékeré mu nǹkan sí tọ́lọ́wọ́ ẹ wá ṣẹlẹ̀. àwọn èèyàn kan wà tó jẹ́ wípé ìjọsìn tiwọn tí wọ́n ń jọ́sìn iye tí wọ́n ń jọ́sìn fún òun ni kí ni ó àṣìkò ìdí ni wọ́n ń jọ́sìn fún. وآخرون ألهم أحجار. àwọn míì òkúta orí wọn gbélé òkúta yìí náà wò kéèyàn gbé òkúta lẹ̀lẹ̀ kó máa takolé lórí wọ́n wàá gbé òkúta lẹ̀ wọ́n wàá máa takolé lórí àwọn kan lọ sùn kankan jọ báyìí tó wọ́n gbélé kanú lé wọn báyìí bíi igi wọ́n gbélé kanú lé wọ́n sì wá máa jẹ́ pé òní wọ́n máa takò fún òní wọ́n máa pèsè fún òní wọ́n máa ṣe gbogbo ẹ̀ fún wọ́n á máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n á lórí ṣe gbogbo nǹkan fáwọn ẹ̀ pọ́tọ́ ga ni. wà á kọ̀rọ̀ náà abàdú ìmùsànà. àwọn èrè kan tó wá ní abàdú àìmùsànà èèyàn ni wọ́n ń pè lọ́lọ́run àwọn kan náà pè Jésù lọ́lọ́run so fìlàwọ́n náà gan ni ẹ pè mí lọ́lọ́run àná ọ̀rọ̀ bukú mi lẹ́ àlà èmi lọ́lọ́run ọba yín tọ́ka sí. a máa ń rí nínú àwọn tí wọ́n pera wọn ní pé òun ni ṣéègùn àbí ìjẹ kan yóò tún máa ta àwọn tí bẹ́lẹ́yìn ẹ̀ jẹ́ pé òun àtọ́lọ́run àwọn jọ ń ṣe mítì àdúgbò ní kò sí nǹkan tó wọn ò lè bèrè lọ́wọ́ ọlọ́dọ́rọ́ wọn ò ní fún un àwọn ló sì gbàgbé wọ́n sì ti gbé sí sẹ́mi god òun náà ti máa di second god lọ́dọ̀ wọn àwọn èèyàn kan wà lọ́jọ́ yìí pé èèyàn ni wọ́n sì bá dún. bàbá gbogbo bá bọ̀rọ̀ àwọn ìṣáná. ẹ̀rí apá kan wá ń sin apá kan wọ́n sì tún gbà wípé táwọn ń ṣe yẹn ìjọba. tó lọ́kàrà bẹ́ẹ̀ òun náà ní wípé èṣù ní tó ní agbára òun ní èṣù èṣù tẹ́ ń wò yẹn ẹ jẹ́ á mọ̀ wípé ọ̀tá wa ní ọlọ́run ọba gẹ́gẹ́ sọ fún yín wípé òdìkúlù fi sí mi. káfíńtà wọlé tàbí olùkọ́tò láti ṣàyẹ̀kọ́. ọlọ́run ní ẹ kó sínú ẹ̀sìn tayáyá gbogbo pírọ́blẹ́mù yín ẹ̀sìn ní kẹ́ẹ̀bí sọ́ọ̀fù ẹ̀. ẹ béèrè lọ́wọ́ àwọn àfáà dáadáa gbogbo nǹkan tẹ́ ẹ bá nídìí ọ̀dọ̀ àwọn àfáà gidi ni kẹ́ẹ̀ ti béèrè ìgbẹ́ bọ́ọ̀lù lànàbí ti sọ́ọ̀pù ẹ̀ ẹ̀ kó sínú ẹ̀sìn tẹ̀ yẹ́yẹ́ tẹ́ ẹ̀ bá ti kó sínú ẹ̀sìn èṣù lẹ́tẹ̀lé wà látẹ̀. wàlá tẹ́tẹ̀bì ohun kòtò wa ti ṣàyè kan. ẹ má tẹ̀lé ìgbésẹ̀ èṣù. ìnáwó làkò àdúgbò bí. wọ́n sọ wípé tẹ́ ẹ bá ti tẹ̀lé ìgbésẹ̀ èṣù ìnáwó làkò àdúgbò Jésù ọ̀tá yíyọ́jẹ́ tó jẹ́ ọ̀tá tó fojú hàn tí ò sí èmi jíjẹ ẹnu jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so níparí torí pé kò sí àsìkò àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wọn lára iṣẹ́ tí wọ́n ṣe òun náà ní pé wọ́n sọ fún ayé pé tá a bá ń sọ̀rọ̀ nípa àṣírí kù tá a bá ń sọ̀rọ̀ nípa pé ẹ̀bọn ẹ̀bà tìmọ̀ sílẹ̀ Yorùbá wọ́n wá ní ẹbọ yóò máa pín sọ́nà méjì méjèèjì náà nà láburú nínú kò sí èmi ti bẹ ṣùgbọ́n kò sọ fún wa wípé àti wá gbọ́ kò sọ fún wa pé gbogbo àlàyé tá a fẹ́ ṣe fún wa yìí kò sọ fún wa wípé nítorí wípé àwa ń ṣàlàyé yẹn fún wa kéèyàn wá gbà yí pé òun ti bọ́ nínú wípé ebi ẹ̀kọ́ kékeré lòun ṣe a gbọ́dọ̀ fọwọ́ kékeré mú o lápèjúwe ní ìsìn ẹ̀ńdọ́ bẹ́ẹ̀ tajà ó wá sọ wípé ògún ògún ni mo fi búra. hundred naira onímọ̀lájà yìí mùsùlùmí ni ó sì ní kí ni o ògùn lòun fi kúra hundred naira ló ń ṣe kí ni o lòun rajà yìí ẹ̀rí lọ́dọ̀ àwọn awa fam wàá ṣàlàyé pé ó ti kó sínú ẹ̀bọ èwo ló wá kó sí nínú méjèèjì ṣé ní ńlá ni ni àbí kékeré ti bẹ nínú ẹ̀mí tó bá gbà wípé ògún lòun nígbàgbọ́ sí owó òun nígbàgbọ́ sọ́lọ́run rárá ìwé ẹni bẹ́ẹ̀ ẹ̀bọ ńlá ló ṣe. ṣùgbọ́n ló bá gbà wípé rárá òun kàn sọ gbólóhùn yẹn jáde ni ṣùgbọ́n òun nígbàgbọ́ sí ọlọ́run wọ́n wàá sọ pé gbólóhùn tí ń sọ yẹn ẹ̀bọ kékeré ló ṣe báwọn ṣùgbọ́n ẹ̀bọ kékeré tó ṣe yìí ó gbọ́dọ̀ sọ́ra torí wípé ìbàdàn bá ti gbé ògún gbògún gbòǹgbòǹgù ó ṣe é ṣe báyìí pé kó wá gbé ògún yẹn kọjá kí ni o ọ̀rọ̀ ni rẹ̀ yẹn ló jẹ́ pé àwọn àfa àwọn wọ́n sọ fún wa pé ẹbọ kan wà tó jẹ́ ẹbọ ńlá ẹbọ kan sì wà tó jẹ́ kí ni o ẹbọ kékeré wọn ò sì ṣàdédé mú wá nínú àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba kan wà òṣìṣẹ́ ọlọ́run ọba ní àwàfú má àkọ́ọ̀pù àlẹ́ ikú àṣírìkulẹ̀ àṣìkà àrẹ́bìnrin tí mò ń bẹ̀rù fún yín jù òun náà lẹ́kọ̀ọ́ kékeré àwọn sábà wà ní kí lẹ́kọ̀ọ́ kékeré ó ní àríyá àríyá kí ló ń pè ní ríyá òun náà ní káríbi tẹ́wárí káríbi yìí àwọn àfáà ní oúnjẹ bọ kékeré ni òun náà tún lè dẹbọ ńlá kẹgbẹ́ ọ̀rọ̀ sọ pé ẹ àríyáwó ẹbọ kékeré ni rárá kí wọ́n ní pè ní ríyà lápèjúwe òun lẹ́nu ṣe wípé ìgbà tó fẹ́ ṣe nǹkan torí àwọn èèyàn kan níbi ń ṣe é wọ́n fẹ́ náwó nìsín ọwọ́ àná nítorí ọ̀sẹ̀ àárín mi ń pè bẹ́ẹ̀ ọlọ́run ọba ló yẹ kó o ná nítorí ẹ̀ o ti gbé kíní yẹn fún ẹlòmíì tọrọ náà nítorí ẹ o ti gbé fún o ti gbé fún ọ̀nàdọ́ ọlọ́run ló fi jẹ́ rọ́ọ̀dì tó gbèndé àlìkámẹ́ nínú àdìsàn lálàáfíà ó mú orí mímọ̀ wá ó bèèrè ọwọ́ rẹ̀ pé kí ló dé tó ọmọ fáwọn èèyàn nímọ̀ dáadáa lónìí bẹ́ẹ̀ ni ọkọ wọn nímọ̀ láàárọ̀ ọlọ́sàn lálẹ́ ọlọ́pàá àníkọ́gbẹ́ni sọ́hùn ọkọ wọn nímọ̀ kí wọ́n ó lè bá a máa pè ọ́ láàfáà ni wọ́n sì ti pè ọ́ láàfáà bẹ́ẹ̀ náà lòun lówó ọ̀náwó lórí kí wọ́n lè bá a pè ọ́ lólówó ni wọ́n sì ti pè ọ́ lólówó láyé bẹ́ẹ̀ náà nínú jagun nínú ọ̀nà tọ́lọ́wọ́ ba ó jagun lórí kí wọ́n lè bá a pè ọ́ ní jagunjagun ni wọ́n lè ti pè ọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kọ́ lọ ju ẹni bẹ́ẹ̀ sí mu náà tí ṣíríkù rẹ̀ bá jẹ́ alẹ́ asigaru kò ní rásìmù náà wọ́n bá jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láyé o torí nǹkan míì ṣe mọ́ torí àwọn èèyàn ló ń torí ẹ̀ ṣe ọ̀ka ọlọ́run ọba sí mọ́ ṣírìkù yẹn ti di kíni o àkùbárù wò ó. ìyàwó mi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ṣírìkù àlẹ́ akbar àti ṣírìkù lẹ́ asgar kèé ṣe wípé ká máa fi ọwọ́ tẹ̀tẹ̀lẹ́ wípé ẹ̀gbọ́n kékeré rí ẹ̀gbọ́n kékeré òun ni àkàsọ̀ téèyàn fi máa ń débi ẹ̀gbọ́n ńlá yẹn ló pé méjèèjì a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa a gbọ́dọ̀ gbìyànjú àti débẹ̀ yẹn ló bá jẹ́ pé ẹ̀bọ nílá tiẹ̀ lágbára gan nǹkan tó lágbára jù bẹ́ẹ̀ ni pé àṣírìkulẹ̀ akbar yukuridu àníyànsá mílíọ̀nù mílíọ̀nù òun máa ń mú yẹn jáde kúrò lójú ọ̀nà ẹ̀sìn ẹbọ ńlá ẹni tí bá ti ń ṣe ó lè máa jẹ́ mùsùlùmí pẹ̀lú ọkọ ẹni tí bolí balẹ̀ fún gẹ́gẹ́ nílẹ̀ gẹ́gẹ́ ó lè máa jẹ́ mùsùlùmí pẹ̀lú orúkọ ṣùgbọ́n ó ti kú òun Islam ọlọ́run bò ní kẹ́ni ẹtí ẹni tó jẹ́ mùsùlùmí àgbàdo tó túbá yóò fi bọ́ sí Islam ṣùgbọ́n ẹni tí bá ń ṣe ẹbọ kékeré òun ó sì máa jẹ́ lẹ́sẹ̀ wàhùnkùn òun zambun àbí ìmúbilà mìíràn ẹlẹ́sẹ̀ lòun ọ̀ máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹn ni ó mọ̀ ẹ̀ṣẹ̀ tí ò bá ti dé kí ni o ẹ̀bọ ńlá tó bá wá dídọ́ pé ilé àlùkè àmọ́ tó bá gbé lọ́pẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba tó bá wu ọlọ́run ọba ọlọ́run bó fi ẹ̀fẹ́ tó bá wu ọlọ́run ọba ọlọ́run ọba ó ṣàforíjì tó fi jẹ́ pé irú ewu ni ẹ ti bá ti ń ṣe a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́mọṣẹ́ nìkọ̀kan wa ní ẹlẹ́bọ̀ dá gbọ́dọ̀ ní oṣù aláǹfààní ọlọ́dẹ kó wúlò fún wa sọ̀rọ̀ kàlá mi àǹtí sọ̀rọ̀ láìra ìlà àṣẹ̀fúnká wà tó lulẹ̀ ọlọ́run fún ànábì àdúrà tí ọlọ́run fún ànábì pé kí ó ṣe mo fẹ́ kí àwọn ìtàjù wa kẹ́ fún wa ní ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé nípa àsìkì yìí bí ọlọ́run ọlọ́run ló ní gbogbo ẹ̀ á sì fi yẹn fún wọn fún wa ní àdúrà náà tí a lè ṣe pẹ̀lú ẹ̀ tí àfi lè ṣe ẹ̀bọ sọ́lọ́run àwọn àlè ní sókí ni a máa dáhùn ọlọ́run yóò bá ṣe nílé ẹ̀sìn dáadáa ìbéèrè yín àkọ́kọ́ ó ní kan ṣe pẹ̀lú pé láti má ṣe bọ àwọn tẹ́jà wọn sọ wọn bá wọn lọ bá nàbí wípé gbólóhùn wo ni a máa sọ tí ó máa ràn wá lọ́wọ́ tí àfi ní máa jẹ́ ẹni tí ó lè máa bọ́ sínú ẹbọ ànábì ni ẹ máa sọ wípé àlàhùmà ìní àhúzùbíkà àhúzùbíkà. Al-Ushirika. Al-Ushirika. Bika. Bika. Wa ana. Wa ana. Wa ana. Wa ana. Ahalamu, ahalamu. Wa astagfiruka. Wa astagfiruka. Lima. Lima. La a'lamu. La a'lamu. Màá sọ ní ẹ̀kejì, màá sọ ànábì ní pé kí àwọn sọ̀hábà ọ máa sọ gbólóhùn yẹn ọlọ́run bọ́ ma dáàbò bò wọn kí wọ́n bá máa Allahumma. Allahumma. Inni. Inni. Ahudu. Ahudu. Bika. Bika. An ushirika. An ushirika. Bika. Bika. Wa ana. Wa ana. Alamu. Alamu. Wa astaghfiruka. Wa astaghfiruka. Lima. Lima. La. La. Alamu. Alamu. Ó pẹ̀ kan. Allahumma. Allahumma. Inni. Inni. A'udhu. A'udhu. Bika. Bika. An. An. Ushirika. Ushirika. Bika. Bika. Wa ana. Wa ana. A'lamu. A'lamu. Wa astaghfiruka. Wa astaghfiruka lèmọ́ lèmọ́ la àlàmù. la àlàmù. sọ àdúrà ní kí àwọn sàábà wọn sọ pé tọ́lá bẹ́ẹ̀ lọ́pẹ́ kó lọ́wọ́ ti kí àwọn ọ̀nà ṣe ẹ̀bùn ọlọ́wọ́ bọ́ máa ràn wọ́n lọ́wọ́ láti lè borí èṣù kí ẹ̀bùn ọ̀rọ̀ ṣe. sọ wá wá ìgbésì pé níbi ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ àrísìkì. wípé kí ni nǹkan tí àwọn lè máa ṣe alákọ̀ọ́kọ́ wọn ni pé máa ṣàlàyé fún wa ọ náà bí a mọ̀ máa jẹ́ pé dàda ni pé fẹ́ ṣe gbọ́dọ̀ pọ̀ jù àná yẹn máa ń dààmú fún ni pé mi ka o forty one ni o wọn hundred kìíní kan ni o ẹ̀mẹ́ ìkọ́ máa ẹ̀mẹ́ ìkọ́ máa pọ̀ jù ó ọlọ́run ọba ẹ̀ mọ̀ ẹ wà ní yàrá zaku òrùzùkù mi. yàrá zaku òrùzùkù So sògbólò yìí tẹ ẹ bá mú ọkọ ọlọ́run ọba ẹyọ kan tẹ ẹ mú dání tẹ ẹ bá bẹ ṣe nọ́mbà tẹ ẹ bẹ ṣe ó bẹ̀rẹ̀ láti mẹ́ta márùn-ún méje mẹ́sàn-án mọ́kànlá nọ́mbà yẹn gbọ́dọ̀ máa jẹ́ kí ni o èyí tó lé ẹ̀yọ̀ kan bàgbà yín bá ti wá mọ́lẹ́wàá ti ṣe ẹ máa fi sùn kọ́tẹ́ bá ń bè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó fún yín sí i ọlọ́run ṣe máa ìbéèrè tèmi tí mo ní òun ní pé mo fẹ́ béèrè pé ẹ sọ pé ká má fi orúkọ ànábìyẹ náà kọ̀ọ̀kan ká má fi pé àbí ká pé ó já sí pé a fi ṣe ẹbọ ìdí tí mi ti bẹ̀rẹ̀ ni wípé wọ́n jẹ́ kó yé wa àwọn àǹfààní ni wọ́n jẹ́ kó yé wa wípé tá a bá tọrọ kankan tó bá le díẹ̀ àbí sùn díẹ̀ wọ́n ní ká fi orúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ká fi tì í mo dẹ̀ nígbàgbọ́ pé àdúrà máa ti ara ibẹ̀ yẹn gbà bọ̀ látàrí ẹsẹ̀ sọ́kùn ká má pè orúkọ òjíṣẹ́ Ọlọ́run kankan bàbá ṣe àdúrà òun ní mo ní kí n bí. so alábìlẹ̀ lọ́la mi béèrè tẹ béèrè ẹ̀yẹ kọ́ ra clear dáadáa nínú nǹkan tá a máa ń ṣe dájú àbímọ gbà orí kéèyàn ṣàṣàlá tó bá mi gbé twenty nine ẹ ṣàṣàlá tó bá mi gbé ọlọ́run ọba bá wa kẹ́ ànábì ibẹ̀ ṣe yẹn torí pé ọlọ́run bá fẹ́ràn ànábì àṣàlùfẹ́sẹ̀ yẹn ẹ fi ṣe àtẹ̀gùn ni pé ọlọ́run fayín láṣẹ pé ẹ máa ṣàṣàlátù ẹ wá tẹ̀ láṣẹ ọlọ́run ẹ wá ṣàṣàlátù fún ọ yàtọ̀ sí pé yà ànábì yọlọ wà ànábì wà á fún mi ní tí màá jẹ lónìí ààrẹ lẹ́yìn ọ̀pọ̀ mi ẹbí ẹni sẹ gbogbo ẹgbẹ́ bá tọrọ ọlọ́run nìkan lẹ́dùn ju tọrọ yín ó kọ ọlọ́run ọba a ṣe àṣàlátù fún kíló ànábì àwa tọrọ àdúrà wa ọlọ́run bá wa gbàdúrà wa face by ní yàtọ̀ sí pé. ìbéèrè tó wà ní wọ́n sọ pé ẹni tó bá pè é ṣéwù kan tàbí ẹ̀dá kan yóò ṣìpẹ̀ fún òun lọ́dọ̀ ọlọ́run ọba tàbí kó máa fi orúkọ rẹ̀ bẹ́ẹ̀ pé lọ́lá alágbájá lọ́lá àmì bíi lọ́lá ṣéwù kìnìkan. náà mi béèrè tí wọ́n béèrè ọ̀nà mi pé ẹni tó bá gbàgbé ẹnìkan ni ó sì pẹ̀lú kó má gbàgbé torí wípé ìfẹ́ ní kò sẹ́ni kankan tí a lè grant pé lágbájá báyìí ó sì fẹ́ lẹ́yìn pé ó fìdí ìfẹ́ ànábì ìmúlẹ̀ pé ànábì ó sì fẹ́ ṣùgbọ́n gbogbo wa tó kù bàbá tó ti jọ́ pé ìgbà ìgbà àmọ́ òun ló tó di pé ọlọ́run ọba ọyọ̀ ìdàbẹ̀ tí ọba sì fẹ́ jẹ́ni kan wá wà láyé kọ́ lọ pé tó bá di jọ́pé ìdí àdìgbà àmà èmi máa gba gbogbo yín lẹ́wájú ọlọ́run ẹ má tẹ̀lé bẹ́ẹ̀ irọ́ ni kí ni o ẹni yẹn pa ká dẹ̀ máa sọ̀rọ̀ dáadáa tá a bá fẹ́ tọrọ pé ọlọ́run fún ṣàìwọ́ ọlá pé ìwọ ló ṣe dáadáa fún lágbájá ni ká máa sọ ìwọ ló ṣe lágbájá lẹ́yìn báyìí ìwọ ló ṣe dáadáa fún lágbájá ọ̀nà dáadáa olùsẹ́ kó sí problem wá ṣe dáadáa fẹ́mi náà wọ́n ló fún lágbájá lówó fẹ́mi náà lówó wọ́n ló fún lágbájá nímọ̀ fẹ́mi náà nímọ̀ ẹdíkẹ́ ní sinai ìwọ ló ṣe àwọn ànábì ọlọ́run ọba lẹ́ni báyìí ṣe dáadáa fẹ́mi náà ìta àpapọ̀ yẹ ká máa tọrọ nìyẹn ọ̀yà lọ sí dáadáa ìfẹ́ dáadáa ìfẹ́ ànábì ọlọ́run ọba yẹ gbà nǹkan níwájú ọlọ́run á pè wọ́n lé àwọn ọ̀gá náà wá sí fún wa á wà fún tẹ́lẹ̀ wọn lọ. wọ́n tún bèrè pé ẹni tó máa ń ṣe ájò tó sì máa ń fi nǹkan abẹ̀mí sínú ọ̀gá tó ṣe ájò. Ìbéèrè tuntun mi ni pé kékeré èyí tẹ dáhùn láìsí nífẹ̀ẹ́ ó dára pa ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ kẹjẹ́ kí kẹ́hìn yànnàná rẹ̀ fún gbogbo àtọ́lùkù gbogbo wa ṣe jòkó yìí nìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa iléeṣẹ́ wù ilé olùkọ́ bísà náà ṣe ó pọ̀ rẹpẹtẹ tó láyé lọ́wọ́ báyìí so mo wá fẹ́ pé ẹ jẹ́ kó yé wa ṣé nǹkan tí ẹ̀ ń sọ fún wa ń sìn ní wípé lẹ́yìn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó wà tọ́lọ́run ọba ti rán sí wa ẹ̀dá alàyè kan nílé lórí ayé yìí ìgbà fún bá a bá rí i kódà kẹ́ni kan kàn wá pìdíìtì kan fún wa yìí pé ẹ misalagbájá alẹ́dá tẹ́lẹ̀ ṣe ìkan báyìí ṣe ìkan báyìí rẹ̀ so ìgbàdá ìkan fún wa ń sinmi pé ká má nígbàgbọ́ pẹ̀lú everybody tó jẹ mọ́ irú nǹkan báyẹn pé ẹ̀bọ ṣíṣe ṣé mo fẹ́ kẹ́ bá kílí àárín yẹn dáadáa torí pé àárín yẹn gbẹgbẹ́ ń da ayé láàmú gan ọlọ́run a wà níkàlẹ̀ wàhálà tí a kojú àwọn ọkùnrin tẹ̀lú sẹ́pẹ́rẹ́ àwọn obìnrin ló pọ̀ jù tọkùnrin tún sẹ́pẹ́rẹ́ àwọn obìnrin òun ló pọ̀ jù tẹ́rí ẹnìkan ò lè sọ tí ó ṣẹlẹ̀ fún yín lọ́la láìláì àwọn èèyàn kan gbéra wọn kalẹ̀ láti jẹ́ bóyá mo fẹ́ lọ pé ẹ máa wá dọ̀ mi ẹ wá máa ṣàwọn nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ìtànjẹ lásán ló kún bẹ́ẹ̀ lábẹ́ gbogbo bẹ́ẹ̀. wọ́n lè mọ̀ pé ẹni gbé bàtí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwùjọ wa dá àwa yìí wàhálà wà mẹ́ tọ̀pọ̀ òsì wà mẹ́ gbogbo ẹ̀ wà mẹ́. èyí ò lè wá lo ètò kọ́ máa sọ fún ẹnìkan wípé kó wá bá òun gbé nìkan. torí pé wàhálà táwa nìyẹn àwọn èèyàn ń lo opportunity ẹ̀ láti fi gbà nǹkan lọ́wọ́ wa àwọn tí wọ́n ṣe ó dẹ̀ pọ̀ jù láwùjọ wa tá a wà yìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ bá lọ ọbẹ̀ tẹ́ ẹ bá náwó kò sí bẹ́ẹ̀ sí ẹ náwó bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lówó lọ́wọ́ yẹn náà owó yẹn wà bá tẹ́ ẹ bá tún ní náà ẹ̀ tún lọ sí kí o ẹ̀ tún lọ rà èyí nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa ni wípé àwọn nǹkan bí wà tí wọ́n máa ní kẹ́ ẹ ṣe tí ọ̀bá tọ́lọ́wọ́n wọ́n lè yàn àwẹ̀ fún yín ọlọ́run kò ní kí wọ́n yà àwẹ̀ fún wọn èyàn àwẹ̀ fún yín. wọ́n lè ní sàrà àṣẹ yín gbẹ̀gbọ̀sìkọ̀ ọlọ́run kò ní kí sàrà wọn ṣe. wọ́n lè pìlítì gbé nǹkan kan bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ sí lọ́la ọlọ́run kéèyàn máa sọ pé ìmọ̀ kọ̀rọ̀ èèyàn máa ọlọ́run nìkan lọ́ọ́ máa ṣírkù tó látara bẹ́ẹ̀ lọ́ọ̀tọ́ ilé òsì tí ń dà wá láàmú láwùjọ wa yìí ó jẹ́ káwọn èèyàn bọ́ sínú ẹgbọ́ tó pọ̀ ní àbíkọ́ náà ń ṣàforíjì fún wọn. torí pé òṣìṣẹ́ ọlọ́pàá náà sọ pé òsì kò síbi tí ò lè lé ìlú tó kò ní jẹ́ ìyàwó lè ronú kò ní jẹ́ ìyàwó lè mọ nǹkan tí èèyàn ń ṣe gan mọ́ yàrá mi dábẹ́ ẹni tí ò ẹni tí ò gbọ́ tó yàn yóò sì máa mú yàn ṣeré ó lè ní kí èèyàn máa fòkè ẹ̀rọ mi máa ṣàdúrà yóò máa fòkè ẹ̀ máa fòkè ẹ̀ máa fòkè ẹ̀ máa fòkè ọ̀yà máa sáré lọ ẹ̀rọ ẹ̀mú mi pé ọ̀tà kan wá dé bá ti bọ̀ pé ọ̀tà kan ẹ̀yìn náà gbẹ kàkà kan lẹ̀ yóò ní kàkà tó ń bẹ́lẹ̀ yìí ó ní omi tí omi àlùbáríkà tẹ́nu oríṣiríṣi nǹkan ẹyẹ ẹmútu rari kan dání ẹmú kiri kan lọ́wọ́ aṣọ funfun ní kẹ́ ẹ wọ̀ wá kiri kan ní kẹ́ ẹ wọ́n gbé ẹ̀yìn tà mú lásán ní tó jù agbọ́dọ̀ sọ̀rọ̀ àdé àdé àkọ́lọ́ má dà mú wa. Àwọn ẹni tó ń ṣe ájò tó ní nǹkan abẹ̀wò ni sọ́ọ̀nù kò sí nínú ẹ̀bọ̀ rẹ̀. Ọ̀tọ̀ ni ájò ó pọ̀ nísinsìnyí. Ìgbélé Yorùbá agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa. Nínú Ìsìláàmù. ẹni tí ara rẹ̀ ọba yá dada ni kí wọ́n tọ́jú ẹ̀ nínú Islam. Yorùbá náà dẹ̀ ní jíjí tọ́jú èèyàn kára èèyàn ọ̀bá yá lágbára náà ní jíjí tọ́jú èèyàn kára èèyàn ọ̀bá yá ibi tí wájú wa burú ni wípé tá a fẹ́ fi ìpara tí wọ́n lù nǹkan mọ́ ọ̀la bẹ́bẹ̀ là ń sìnkì lọ́wọ́ ẹ̀ tí àti wọ́n ti ta àbí kọ́ bìbí ní ọ̀la bẹ́bẹ̀ là ń sìnkì lọ́wọ́ ẹ̀ nǹkan dáadé mọ́ra kámọ̀ṣe bẹ́ẹ̀ ọ̀bá mu rárá àwọn jẹjẹ wọn àfa wa wọn lè ṣàdúrà fún wa àwọn yàrá lọmọ bá lẹbi ká lẹbi ò ṣàdúrà fún àwọn wọn ò ṣàdúrà fún yín alẹ́lọ́gbẹ́ ká ṣe sọ́dọ̀ kọ̀ fún ọ pé ẹ bá mi ṣàdúrà ìjọba gbé àwọn àfa kalẹ̀ fún yẹn kèé ṣe wípé kẹ́ ẹ wá sọ wípé ẹ wá o àti ẹ wá dé wọ́n lè ka nǹkan sínú omi fún yín kó ẹgbàá omi yìí níbi ọmọ rẹ ọmọ rẹ kọ́mẹ́ndẹ́ẹ̀dì omi àlàyé wọn ka àyà kùránì sí kí wọ́n gbé fún ọ kọ́dà kí wọ́n ní omi sinra kọ́dà kí wọ́n ní kó o mú kò sí ló burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ẹsẹ̀ fún wa máa mú tíà kan ká gun kankan sórí ẹ̀ ká sọmọ́bì kan òwe lé àti sọkàn wa kọ̀ọ̀kan bíi tó yàtọ̀ sí tọ́lọ́run ọ̀rọ̀. agbọdọ sọrọ dáadáa eléyìí ti gbilẹ̀ lọ́dọ̀ àwa tí a gbé ó ti lọ́dọ̀ àwọn bàbá wa àbá láti rẹ ẹlẹ́wà tó ti gbé kiri ó ti wá dàbí ìbàdàn tó gbé kiri yẹn ti wá wà nínú Ìsìlámù kò sínú kàdá nàbí kọ́ ara káàbọ̀ ṣàdúrà fún yìí ó kà sínú omi ó kà sórí ẹ̀yìn kéde pé káwá tó wá máa sọ káwá pọ̀ mọ́ nǹkan kan dáàtò máa tì mú ká máa tì rárá àbí dáàtò sọ mọ́ nìkan eléyìí ò sí rárá àbí ti sá fún wa. tó nǹkan tó wá jẹ́ nǹkan abẹ̀mí ó dìpẹ́ǹdì lórí pé kí ni wọ́n ń ṣe ẹlẹ́nu wọn bẹ tọ́jú ẹlòmíì nígbà míì ó ní kan wọ́n lè sọ pé bóyá ara rẹ̀ ní ọ̀yá bóyá nǹkan kan wà tán bẹ́ẹ̀ tí wọ́n máa lò lọ́jẹ̀ ká abẹ̀mí pẹ̀lú ẹgbẹ́gbẹ́ ara rẹ̀ ní ọ̀bá yá tí wọ́n fẹ́ lo nǹkan kan lọ́gbẹ́ òfin ní ẹ̀lẹ́ jẹ́ kí ara rẹ̀ ọ yá sí kan ló burú bẹ́ẹ̀. ọ̀lẹ́bẹ̀ nǹkan mi èmi káyọ̀ sọ pé nǹkan kan lo káàdì ẹ̀mí náà so wọ́n lo káàdì ẹ̀mí yẹn kọ́ la fẹ́ lò rárá tó bá ti jẹ́ wípé kinní yẹn wọ́n pa lọ́nà ẹ̀sìn wọ́n lè wípé bóyá tí wọ́n bá ṣe kankan yẹn fún pọ̀ mọ́ra wọn ó máa jẹ́ kára rẹ̀ ó bóyá kankan dà láàmú nínú àgọ́ ara wọ́n fi ewé sí kinní yẹn ni ó fi jẹ́ òsì kan ló burú bẹ́ẹ̀ tó máa mú kiri yẹn lọ ara àwùsàn ní kékeré lórí kótó ajẹ́ nǹkan àbẹ̀mí ọwọ́ aṣọ ní ibẹ̀ ọ̀sọ́ di àrọ́ mù rárá kí wọ́n ṣàpáni lánàá kí ni o ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀jẹ̀ kan àlàálì tó yẹ kí ni o tó ẹ̀ fún ọkọ̀ àtẹ̀gbẹ́. wọ́n ẹ sọ wípé gbogbo nǹkan tí ó bá tí a bá ń ṣe fún ọlọ́run ọba kí a má ṣe fún ẹ̀dá kankan ṣùgbọ́n ẹni tó wá dọ̀bálẹ̀ fún ẹ̀dá ṣé òun náà kó sínú ẹ̀bọ ni. kò kó sínú ẹ̀bọ gẹ́gẹ́ bí àwọn àǹfààní gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ṣùgbọ́n kì í ṣe nǹkan tó ọ̀nà wo ni òbí dá yóò mọ ẹ̀yìn ọba alẹ́ nu pé àṣẹ kádọ̀bà lẹ fún yàn torí pé ìkànnì àwọn sọ̀hábà Mu'adh ibn Jabal yìí ó wá bàyàn bí ó rí àwọn èèyàn nílẹ̀ Ṣáàmù tí wọ́n ń dọ̀bálẹ̀ fáwọn ọba wọn ó lè lọ́dọ̀ ànábi oníwà ànábi rẹ̀ ká máa dọ̀bálẹ̀ fún ànábi rárá tí wọ́n bẹ́ pa ẹnìkan láṣẹ kó dọ̀bálẹ̀ fún ẹnìkan obìnrin ní ìbá pa láṣẹ kó máa dọ̀bálẹ̀ fún ọkọ rẹ̀ ọ̀rọ̀ ọ̀bá dà òsì lélẹ́yìn ànábi sọ bí ẹ̀wọ̀n pé kẹ́nìkan má dọ̀bálẹ̀ fún ẹnìkan so bẹ́sì ti wá nìyẹn so ó ta pàṣẹ wa ní ẹ̀ka ní sòrò pẹ̀lú ẹ̀ ọlọ́mọṣẹ́ sanu wa. ọ̀tẹ̀ ní. àti olùdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́run ṣe é lẹ́sẹ̀ rẹ̀.